ọ̀gá ẹjẹ́ tó wà wájú wa lónìí ni arábìnrin kan ó lówó bíi ṣẹ̀kẹ̀rẹ̀ olówó sì ń fowó ṣàánú ó bí ọmọkùnrin kan ọmọkùnrin yìí ó wá mọ obìnrin kan wálé láti fẹ́ ìyẹn bá fárígá lónìí ẹgbẹ́ ń gbígbó pẹ̀lú ọmọ ọ̀sọ́mọ òun láyé ikọ́ ayàsọ̀wò lọ́tọ̀ọ̀tọ̀ ni nínú sọ́ọ̀tì máa di yá òun ló bá yọ eight million jáde lákàntì rẹ̀ cash ló bá kó fọmọbìnrin òun pé kó fọmọ lẹ́ o kó mọ kówó lọ o ọmọbìnrin bá yarí ló bá ní àfi ńlá ìfẹ́ ilé wúrẹ́ mi ọrùn sùn lápá rọ̀ ó kù sí i ìdájọ́ mi ni. sẹ́yìn lákọ̀ọ́kọ́ náà sórí ọmọbìnrin burú ni. tiẹ̀ ti jáde she what. eight million eight million lórí ọkùnrin àbẹ́yìn ọkùnrin náà kọ́ yìí àbẹ́yìn náà kọ́ ni àbẹ́yìn sọ̀kò tẹ̀kẹ́ mẹ́kọ́ ni sẹ́ẹ̀rí tó bá fún mi ní five million lọ́dún náà tó bá fún mi ní two five two thousand five hundred naira nígbà ọmọkùnrin ṣe pé ká mọ́ pàdé mọ́ yìí ń lè dànù ajá ni àbẹ́yìn ọkùnrin náà kọ́ ìgbà ọ̀lẹ́mọ̀ rántí pé mẹ́rin ọlọ́run wí ìgbà wọn lẹ́mọ̀ọ́ ti tàn dáfídì àti solomoni aláya púpọ̀ ìdájọ́ mi nù mo sún ẹjọ́ ìdìgbà tí ọlọ́run bá kọ arise.